òun ló officers ẹ ṣe gan ṣe rí àwọn olè méjì tá à ń bá gbére ẹ máa kó wọn lọ. stand up. ah rájú mi stand up. mama sir. ṣe ẹnu tójú ẹ fi kán rẹ lọ́wọ́. kò sí nǹkan kan tó ṣe mí náà ṣé mo wà múdì ni. are you sure you are okay. I look moody. fine. abo broke ni. Um, mo broke kind of mo now you know I'm broke so I'm okay sha. ẹ̀mí ló mo ti sọ fún yín pé tó bá broke tí n bá tiẹ̀ ni máa sọ fún J-boy at least what are friends for. <laughs> baby I'm fine mo wà pátẹ́ for real. o sure. kí n tó gbàgbé ṣé mo gbọ́ tó ṣẹlẹ̀ ń jẹ́ ta ṣá can you imagine pé mo sọ kọ́kọ́rọ́ ilé nù ọlọ́run ló ní jébò òsèǹde o kí ni mi ò bá ṣe mo ṣáà wá locksmith lọ ṣá. ibo ló ti wá rí locksmith. mo láì question tó bí mi yẹn mo ṣáà pé àbókí kan tó wà ládùúgbò kó wá bá mi ṣe. as a locksmith ó rí ṣí dáadáa. sórí àbókí tí mo wá pè idiot kò mọṣẹ́ rárá ó bà gbogbo pa mo need láti change the whole lock nínú ilé ẹ kò sí problem ọlọ́run tẹ̀ ṣe pé <laughs> o ti change key pé jíbọ̀ yóò ká pé kíní kan àbí ṣọ́ka ni. mo ti ẹ̀ dúpẹ́ fún yín. pẹ̀lẹ́ sorry thank god. ṣoṣọ pé o wà okay. oh god mo ní i'm fine wíńṣì. mo tẹ́lẹ̀ ọkọ̀ tó ń ṣe mí dẹ́ lọ mọ̀ tó wà lórí iná. ti wọ́n jàre bí n pa. all right sweetie i'm baby ọ̀rọ̀ tí mo ní tiwa sọ fún mi tí mo sọ fún ẹ náà ló wà fún. so lórí ọ̀rọ̀ bọ́ọ̀sì náà ló yé wà fún mo ní mo lè já bọ́ọ̀sì mi mo bọ́ọ̀sì já. <clears throat> jẹ́ kókó kí n ṣe bẹ́ẹ̀ sórí àwọn nǹkan tó wà nínú bọ́ọ̀sì it's not even a box it's, it's a, like a save. àwọn nǹkan tó wà bẹ́ẹ̀ wà very very very important so mo dẹ̀ fi pé nítorí pé o máa ń mọ. yahoo yahoo mo ń tẹ̀ka wáíwáí parí ẹ ẹjọ́ ẹ̀dẹ̀kọ̀ ẹ ti máa bá wílé lè ṣé bó ti sàrà ẹ̀rọ fún ó ti sọ fún so wọ́n ní bọ́ọ̀tì tí mò ń tẹ̀ ẹ̀ ní mo gbé jígà sọ ọmọdé sínú ìbọn lé ṣé bí. ìwọ ọmọ mo fi pé bóyá o lè mọ èèyàn tí ó máa ń ṣe wàá dé sọ fún mi pé òkè o kí n lọ bẹ́ ni yẹn o èmi adé lọ bẹ́ ni yẹn màá dé sọ pé òkè láti ọ̀dọ̀ jẹ́ o. ok bí a mo lórí mo lórí lọ́rẹ̀ àwọn ọ̀rẹ́ tí mo bá yẹn lè ní wọn kí n máa ń sọ fún wọn kọ́ máa ń gbé bọ́ọ̀sì kọ́ máa ń já bọ́ọ̀sì ṣé bí ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bọ̀ bíbí kí ló tó nǹkan òkè báyìí ah, ah at least ìṣẹ́jú mélòó ni kinní yìí ah, mo dẹ̀ bílí pé ọ̀rẹ́ mi ni ah, tiwa náà and a friend indeed. ẹ ẹ mo gbóyìnbó. ọ̀rẹ́ jẹ́ kí jẹ́ kí mi máa lọ òkè I'll call you. talk to you on phone ṣe ìwé ilé ìsìn náà. I understand eh, jebo later. all okay. àmọ́ ah, bíbí kí ló ṣe é náà. ó ṣe lọ́ọ̀lì wo sọ́kò mo lè rí ẹ ọ̀dọ́ bá mú ọ máa mú ẹ bọ́ọ̀lù bọ́ọ̀sì ṣe kùn ẹ náà òbíbi ìṣẹ́jú mélòó ló fẹ́ fi ṣí sẹ́yìn. a ó lè ní ẹ ó lè má wọ̀ ní wọ́n n parọ́ fún ẹ bó ṣe ń both home and abroad Me need you five thousand naira lọ́wọ́ lọ as in cash at hand five thousand naira. are you serious. ọlọ́ngbọ̀n mo mọ nǹkan tó ń ro ẹ̀yin wò pé ṣebí mọ́tò wà ń lẹ̀ ilé wà ń lẹ̀ properties and all that <laughs> ọ̀tọ̀ ni nǹkan tó yàn wọ ọ̀tọ̀ ni cash at hand ní pé cash at hand iye tó wà lọ́nà kankan less than five thousand naira ni you can ask my sister now she tell you more about it. are you serious. òótọ́ um, ni nǹkan tí tó sọ eh, we are so broke Like, I can't make my hair, I can't make my nails, I can't do my lashes, my pedicure. It is that bad. Oh, the amount, my lashes sheets, pẹ̀lú eh, ọkùnrin kankan torí change. I cannot. Mo kí ló wà létò gbogbo yẹn? Anyway, wọ́n ló ń dọ̀la rẹ̀ náà. Àìmọ̀ ìgbà ni mo ti bá ẹ sọ̀rọ̀ pé kó jẹ́ kí n mú ẹ lọ sí Màlẹ̀. Bàdí mi wà Màlẹ̀ àwọn tèmi pọ̀ nbẹ. Bàdí òòṣà mo lè mú ẹ mọ̀ kó yẹ. Ó máa gbowó fún ẹ ká tó two months tó bá dé like màlẹ́ náà tó bá yẹ pé Dubai ni ó fún kọjá UK ìwọ náà ṣàmọ̀ ìgboro lọ̀gá wa sórí gbogbo ọmọ mọ́mí stuff yìí ó máa ń febi pààyàn ni àwọn èèyàn ò ṣọmọ mọ́mí mọ́ ń gbòòrò cause kò work but anyway náà tó tún ṣe wá rí iná kò tí ì bàjẹ́ jù ìwọ náà kì í ṣèyàn bẹ́ẹ̀ hmm, èmi sì lè arrange change díẹ̀ fún àtàbúrò ẹ̀ but èmi náà kò fi bẹ́ẹ̀ ní much lọ́wọ́ ni owó tí n bá máa fún yín ẹ lè má nà jújọ́ mẹ́ta àbọ̀sẹ̀ kan lọ. ọ̀rẹ́ sori mi ò fún ìpò mọ́yìn láti ṣèyàwó torí kò ń ṣe pé bóyá èmi náà wọ́ fún kankan no but ọ̀tọ̀ ni kéèyàn ní access sí ẹ̀ ń rí ilé ẹ̀ ń rí mọ́tò ẹ̀ ń ráwọn properties káàkiri wọn lóríṣiríṣi nǹkan but a ní access wọn. Mm-hmm. èmi náà wò náà at least ẹ kí pop sí ní properties náà tẹ̀ tẹ̀ sì lè sọdowó tí nǹkan wá rí báyìí. let me tell you something mind you nǹkan tí mo fẹ́ sọ fún ẹ yìí mi ò sọ fún anybody because personal issue inú ilé one, but I'll tell you as a brother báwo náà lórí nǹkan bá you ṣe sìn ó ní safe kan tó wà nílé láti kékeré láti gbọ́júmọ́ sẹ́wọ̀n yìí save. wa lónìí wọn ò sí lójú wa rí but wọ́n you come up with our valuables kan wà nínú sẹ́wọ̀n To tó lè jẹ́ owó fún wa lọ́jọ́ iwájú. pọ̀pọ̀sí ìgbà tí wọ́n kú wọ́n fún tá a certain age mo gbọ́dọ̀ ṣe save fún wa mo pe àwọn lawyers wọn mo pe àwọn tó tún sọmọ pé fine come we are broke i need owó but wọ́n insist pé no ọ̀rọ̀ tí pásítọ̀ làwọn máa tẹ̀lé kìnìún kan kan àwọn lè change way pop and all that fine my brother téèyàn bá dúró tàyà bá dúró. Eh, i'm telling you this as a brother just in case to bá lè bá rí anything láti ṣe sí say my brother i need láti ṣe save you and trust me from my last findings àtàwọn kan tí estimate wọn ṣe tàbá rí save yẹn ṣe i'm our right gan. save uh, sorry o ṣe owó ló wà ń bẹ. nǹkan tó wà ń bẹ jọ̀wọ́ lọ hmm, tàbá save yẹn ṣe. and i can tell you categorically pé àwọn nǹkan tó wà ń save yẹn ó kéré a máa sọ̀rọ̀ bí on a thousand dollars. <laughs> Yeah. <laughs> Are you for it? Um, ó kọ́ jẹ́ wípé ó ní reason tí a lè fi ṣe safe I mean, until after five years, but o mu wa ká before then but a lè ṣe. ẹ má wọrí èmi sílẹ̀ pa àwọn ọmọlá ká gba jígà lọ́wọ́ ká fọ́ ká lè kówó ń bẹ̀ ṣé bí kò ti jáde ni. <laughs> oh my god. what do you think. obi mi ní sọ pé ọmọdé ń ṣe ẹ tó mọ̀ pé pé street boy ni ẹ ṣe kéèyàn da ẹ̀ṣẹ́ bó ṣèbí yẹn aláǹ kò lè ṣe. Um, we need professionals as in. àwọn èèyàn tó sick upstairs ló lè ṣe kò ní kóòdù. oh oh bẹ́ẹ̀ ni àpọ̀rọ̀ yín ṣe yìí mí sí nǹkan tó ń try láti sọ ni pé i need àwọn professional tó lè unlock ẹ. yes. wow ìyẹn náà tún wá kéré èmi náà àwọn èèyàn tó máa lè ṣe àwọn professionals ṣe bẹ́ẹ̀ èèyàn ló ṣe wo oven kó jẹ́ pé òyìnbó ló ṣe mo náà àwọn èèyàn tó lè ṣe ti ẹni pé ṣàfihàn go ahead. ẹnu tí kò dẹ̀ ní fariwo. tó bá ti fi go ahead èmi mọ nǹkan tá a máa ṣe sí. ẹ ṣọ. wo tó bá lè help me tó help wa tari save yẹn ṣe ìwọ gan fúnra ẹ inú àdùn. ẹ mọ máa lẹ́yìn tó máa ṣe in fact mo ní ẹni tó lè ṣe gangan fúnra mi bye bye bye. are you serious. tẹ́ ẹ bá máa di ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yẹn ní ọ̀la mo lè ní kó wá bá mi nílé lọ́la ìwà tàbúrò ẹ̀ ká kọ́kọ́ mí ìtẹ̀ nìkan náà ti ah, máa gbé wá. There's one lady Angelina Jolie mi mọ̀ bóyá She's my ex-girlfriend now. <laughs> Okay, tell me bá sọ fún yín jọ mọ̀ pọ́ọ̀rẹ́ mi ló ní Shoprite. Shoprite tó wà ní Kẹjà. I can't believe this. <laughs> Ah, I hey, swear to God. Hey. Oh, guys. How far now? How you? What's up, bro? Agbe lọ. Ah, no, no, no. Èmi kọ́ ni mo kọ́ gbé lọ Yeah, when your man's ń sọ pé àjọra wa. O <laughs> ní pé ọmọ whiskey? Yeah, but but but whiskey do call nigga. What's <laughs> up? I like this guy. Ah, so ya, Robert Lambert, she whiskey call Kidwi ni. Ah, come on, uh, uh, guys, what thing they happen now? Jidubale, ilẹ̀ pẹpẹ. Ilẹ̀. Ah, no no no. Ah, sure sure sure ilẹ̀ pẹpẹ ilẹ̀ pẹpẹ sure. Ẹni sùúrù mi na relax wa bẹ́ẹ̀. Ó yẹ kí ẹ mọ̀ mí dáadáa boy nobody wey no sabi me for dis street. okay wọ́n ló gbẹ́jà dá nínú fifteen naira àbí. come on ah, ah, mo ní ìjẹun tó wà ní owó lọ ah, má ṣe yẹn ò ní rẹ ẹ jẹ́ ká ìraka sọ̀rọ̀ náà. kí ló ń ṣe ẹ máa fi scope sẹ́yìn ọmọ ni dẹ́rẹ́ bá mi mọ̀ ó ti ṣe fún mi jọ́ sí tó bá rántí ẹ̀yọ̀ kan dákíjí mọ́ ọ̀rẹ́ ń pariwo up nepa mọ́ṣúárì. ah no no no mi ò ń scope ah no be me ah come on come on. <laughs> tíbọ̀ èrè. T-boy. Oh My God. Get get get Gbàdà gbàdà síbẹ̀. Sanja T-boy. Èèyàn ṣùlù Ìbàdàn pariwo T-boy. Àwọn táwọn bí èrè ni wá ni. Hey guys, Hey, mọ T-boy ni. Ah, Na sure guy. Bó ṣe wà yẹn ti máa pàdé ẹ club. Ó máa ń pop champion like fifteen. Everybody máa ṣayé Hey, I swear. No, I don't I'm a T-boy. Yàrá ìjọ. Um, guy, as a good guy, na sure guy. Nice one, guys. Let's Let's run. máa drop àwọn ọlọ́pàá dead <laughs> no mo rò bí àkótó pè mí fún nìyẹn. Uh. no, no, no, no, no, no. I'm not the best person for this assignment. I'm a soldier. I know. I, know. I am Django. I am the king of the street. I know, I know. Ó ṣe mo bọ́rọ̀ tó wà ń lẹ̀ yìí náà. Ọ̀rọ̀ akíkanjú ni. You don't get nǹkan tó bá rẹ̀ ti jẹ́ nǹkan akíkanjú. Èèyàn tó bá já kíkanjú èèyàn náà lèèyàn máa ń pè sí. Kó tó yẹ kí n pè é nìyẹn. Ebi kì í pààyàn ká sọ pé a fẹ́ láyìn. You don't get it. Kò dẹ̀ possible kára máa tààyàn ká wá sọ pé a ta la fẹ́ fi rárá but síbẹ̀síbẹ̀ náà ó máa wúlò fún wa náà. ṣé ẹṣú mi paṣẹ ní yóò bá ẹ. má wọrí wọ́n ṣàfọkàn ìbàlẹ̀ ṣùgbọ́n hmm, ọ̀rẹ́ kí la máa ṣe. yeah and guys tí má ní yàn gẹ́ẹ̀tì yẹn rọ́ ni mo pa ẹ máa need me on the capacity side of eh, the security. kò sọgbọ́n ká má need ẹ. ẹ máa need me but for this kind of assignment ẹ máa need them tó wà mathematically articulate mm-hmm. ẹ tó wà scientifically sound. And to what? technically brilliant you know anything tí had one plus one together tó máa get eleven Anything tí ó máa lè two kún two tó get twenty two twenty two the kind of person tí ó máa gbé ẹ balẹ̀ tó máa gbé sẹ́múlẹ̀ tó máa wọ pé ok tí o bá match sẹ́mú together he will get the best of every stick. That is the best person you need for this job. Yeah, yeah, you're right. You're... So, sorry, excuse me. She, àwọn máa ń <laughs> yeah, ó ń pààyàn bọ̀ kún síbi bẹ́ẹ̀ náà ó mọ Van Damme náà. yes ibo fọlọ Van Damme dáadáa ṣòro bàbá tó ń wọ yẹn Van Damme Nàìjíríà. oh hello. ẹrù kú to lé mi. ẹ ó ní reason tẹ́mi ṣe sọ pé ká pè. sorry o èmi ò fẹ́ kó la ó ní blood loan ṣe get I, just want a clean job. come on come on don't worry. ìwọ náà ló lè bá a gé ẹtẹ t-boy. Hmm? T-boy. Hmm? T-boy. Um, but Bola, she, you can see everything that is happening now, Abby. She be one of Shanri. Lórí safe Melo. mélòó tó lọ kó to to tó kó gbogbo everybody wá. Eh, and èèyàn tó nípò trust to to believe in ẹ̀ gan, he's falling your hand seriously. This is not nice now. I'm going to back out o. Oh. Mo back out. Sis, I'm sorry. Leave me. Ah. T-boy ti bọ̀ ó gbọ́ fúnra but please tell me what is going on kí gangan ló ń To torí pé a fẹ́ ṣí sèfẹ́ ọkàn a bẹ̀rẹ̀ sí gbogbo nàìjíríà wa ìwọ náà ló ní fine o to handle ẹ̀ o máa pèèyàn kọ́ wá o pè é dé olùtúrú pò ń fẹ́ ṣí sèfẹ́ ọkàn o máa pa everybody for what àtúwàgbọ́ yẹn ẹ tún òun dáṣẹ o òun máa lọ pè ọkàn wá ní kíní kankan kankan ẹ lọ pè wá all the way from Ògbómọ̀ṣọ́ to Lagos èèyàn tó dẹ́kọ̀ọ́ rí ẹ lọ pè wá sẹ́kọ̀ mo sọ wọn mọ́tò ẹ̀ wá náà yẹn náà débi ẹni mathematician kò tiẹ̀ lè ro one plus one kò lè ṣe any calculation kò mọ yẹn kìlómítà wọn láàrin Ìbàdàn s'Ògbómọ̀ṣọ́. ọ̀rẹ́ relax relax sórí jẹ́ kí n san kankan fún ẹ tó bá yẹ pé o mọ̀ pé mi ò ní wúlò o ò ní wá bá. guy listen to me please just listen to me just tell me what exactly is going on. jẹ́ ká fi sùúrù ṣe gbogbo pípù iná lọ́ wúlò fún. these are bones of that shit wọ́n mọ kọ́kọ́. èmi mọ nǹkan tí mo sọ mo lọ́ máa wúlò ah! nǹkan tá à ń sọ yìí ò rí tó mi náà ò rí ju mi lọ forget ọmọ get inside ni wọ́n mọ get outside làwọn. still the place please please jọ jọ jọ. listen to me tó bá feel pé o lè handle kọ́ta ni kò ṣe ó simple all you need to do is just owó ta fún ẹ. Hmm? mo fún ẹ máa mú lọ kó tó gba àwọn nuisance tó kó wa pé kan back out máa wá fresh and good capable hands ó simple. wọ́bíwọ́bí o máa lè ṣe ọ̀rẹ́ ìwọ náà bá mi ṣàlàyé fún un. t calm down ẹ jẹ́ ká ra sọ̀rọ̀ ẹ̀ kó lè yé everybody. Uh, sis bro you say gẹ́gẹ́ bí mathematicians mo jẹ́ àwọn Ògbómọ̀ṣọ́ àmọ́ nípa iṣẹ́ ìdáadáa and we've gone to different places láti ṣe that they were successful lórí ẹ̀. well in a similar case tó ṣẹlẹ̀ ní one little village ní Ọ̀ṣun state Ẹdun Abọ lẹ́gbẹ̀ẹ́ ilé you've been there a ṣiṣẹ́ fún wọn bẹ́ẹ̀ àná wọn ẹ̀jẹ̀ àbíṣe bó parọ́ ni a dẹ̀ rí nǹkan tá a fẹ́ ṣe àríṣe but you see this particular one tá a fẹ́ ṣe kò ṣe kí mi ò lè ṣe n kò dì sọ́wọ́ pé àwọn components kan tó wà ń bẹ̀ tí máa need locksmith fún so we need a locksmith láti ṣiṣẹ́ successfully. <laughs> here we go again so àwọn tẹ ìwà náà wọn tún lè handle ẹ Hello sir, nǹkan tẹ̀ ń sọ sí ni pé pẹ̀lú gbogbo bíríìjì tẹ fòkẹ́ tó dé èkó nǹkan tó gbé wá ṣe lẹ́kọ̀ọ́ ẹ lè ṣe. why not a máa ṣe náà ọpọlọ wà fún wa láti kò sẹ́ni tó wá láti ìlú tìmùtì wáyẹn tí ò lọ́pọlọ. hello láti lè sẹ́lẹ̀ mi fẹ́ kọ́ pé cause wọ́n sọ pé bíbá ilẹ̀ ti ń bọ̀ mo ti mọ̀ pé no way ẹ lè mọ jack shit kó lọ pè wá fún mi láti edubon city màá kàn tó àmì àwọn tó lọ́wọ́ lọ ni. mo ní ìròyìn orúkọ. ah excuse me sọ fún ọkọ bàkà ọtún ó sàn pọ̀ wá. àmà wá ìlú mi. hello sis get up. Eh, eh, wo bí ọ̀rẹ́ sórí mo mọ nǹkan tí mo sọ. sórí kọ̀ńdọ́tọ̀ kì í ṣẹ́jú sérò èrò ló máa mọ ibi tó ń lọ o má jẹ́ kí dídì wà náà eh? a ti ń ṣe kíní bọ̀ láti bẹ̀rẹ̀ jẹ́ ká achieve nǹkan tá a fẹ́ achieve relax kó ṣèbínú ló máa fi ṣe kò sáà sí pé bóyá mò ń ṣe ọ́fíìsì lẹ lórí. o ti ṣe already. no mi ò ṣe ọ́fíìsì lẹ lórí. <laughs> ọ́fíìsì ló ti ṣe náà o oh, tabatabo rẹ Ògbómọ̀ṣọ́ rẹ. hey hey Mr. choose your next words carefully they may be your last. níbo. Uh, grow, uh, uh, bro please no vex we be my account people you change ẹnu wa lọ́wọ́ ikú ò dàbí tọ́mtọ́m o. way forward. Yeah, bro can you forward. locksmith. locksmith. Yeah. Fine. Locksmith. Pass me out. Locksmith? Yeah. Yeah. Odoma Shalom not the train, don't worry. Hello. Hey, sexy. Guess what? Just guess, guess, guess, What's guess, guess what? Yeah. Hmm. hmm. Must you relax, man? mistake mo wá ṣe lọ́sàn-án ìbáyìí. ẹ̀yin náà rí bẹ́ẹ̀ báwo lè fi ṣe báwo lè ṣe. ṣé ká ní mo wọ̀ pé o gbàgbé kíìsì mi bẹ́ẹ̀ má sọ fún ẹ náà. mistake ni mo jẹ́jẹ́ báyìí kí gíláàsì ẹ fọ́. mo wò pé kinní lè ṣí o tó ah, mi mọ̀ ọ́ tí mi lè ṣe sí bí ẹ lẹ́nìbọ̀dì tẹ̀lé pé ládùúgbò. ẹni mo fẹ́ pè é. mà ah, òun mà ṣe mistake mi o kí ìwà lẹnu ìgbé tó mo dé lọ́tẹ̀ central ah, ah no brother brother gently ah ah no no no nǹkan tẹ́ mú dání ìmọ̀ àbákiri ìjẹ́ jù báyìí lọ. ṣé ah, kò lè ṣe jẹ́ jẹ́ kí n try Um, jẹ́ kí try o jẹ́ try o. jẹ́ try o. ẹ̀rọ kò sí kó. ṣé ah no kò sí problem ẹ̀jẹ̀ kan. Yes, I am dead serious. Locksmith. Locksmith. <laughs> Come on. No. Oh. Come on. Are you sure? We will match fisher? 100% sure. ẹni yìí ẹni ọ̀rẹ́ mi pàdé mi èèyàn tímọ́tímọ́ tẹ́ pé as in i'm just gonna tell him do it ó dẹ̀ máa ṣe. o lè ṣọ́ọ̀kù máa get. as in hundred percent. in that case <laughs> we are rich. yes we are rich. <laughs> but what? mo máa ní láti fún àwọn guys yẹn. Hmm? no no problem no. ti martin fún àwọn guys yẹn tó máa ń pè no problem then we put him to a test we are good to go. Oh, we're good to go bro. <laughs> that's my girl. Let me feed Okay, I'll see you inside. Okay? My first girlfriend is here. Come on. Hello. Hello, hello, hello, Bọ́lájí. Ah, hello Tiwa Lọ́lá, kí ló ṣẹlẹ̀ voice ẹ̀dọ́ díẹ̀ now. Bolaji, we need help here right now. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ now? It's about life and death, Bolaji. Life and death? I need you start coming right now. Ibo jọ ibo ló wà ibo ló wà báyìí. Má bọ̀ ní Maji Agbe estate. Plot two plot two tó bá ṣàti wọnú estate yẹn plot two o ò lè mí Plot plot two. Ah mo ti gẹ́ẹ̀tì bẹ̀ mo ń bọ̀ ní mo ń mo ń mo ń All right all right okay mo ń dúró de ẹjọ́ má bọ̀ all right then okay. jọ. Eh, sorry brother ẹ jọ̀ọ́ ẹ má bínú torí tọ́lọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú. ẹ jọ̀ọ́ ṣé májí àgbẹ̀ estate làwà. bẹ́ẹ̀ni májí àgbẹ̀ estate gbọgbọn làwà. inú májí àgbẹ̀ estate làwà yìí bọ plot wo lẹ lọnà. ẹ ṣe gbọ́dọ̀ um plot two gangan ni mo ń lọ. Ah, ah. plot two lẹwà yìí náà. plot two làwà yìí. Yeah. wò thank you so much brother. ẹ ṣe gbọ́dọ̀ ẹ ṣe gbọ́dọ̀. bọ ṣé ṣé kò sí problem. mo wà ókè kò sí problem. Eh, eh, sórí bí mo yẹn sọ fún ẹ. lórí confidence ọ̀la mi dé mi ò lè bí ibu ẹ̀ láíláí. Tiwalola kí ló ṣẹlẹ̀ mi understand them, na. oh see mr man first of all you're good. Ah, thank you. you're very very good. Ah, òun máa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ dáadáa but thank god nǹkan táwa fẹ́ lò àti kò sí wàhálà eh, but ìjọ mi náà bro ṣé tí girlfriend ẹ bá kọ pé ẹ pé wọn mú un lẹ síbi kan tó dẹ ń lọ bẹ ò ní mẹ́rin tì ń dání wàá kọ ṣì wá wọlé. Ah, èmi náà fi ọkọ ọkùnrin gbé ni. ah okay ọlọ́run àti ẹ̀ máa ṣọ́ wa kò ní sí ewu lágbára ọlọ́run guys ẹ wò ẹ jẹ́ kí n kí wa kó rí o nǹkan tá a fẹ́ lò ló ti ṣẹlẹ̀ báyìí o nice one thank God we have the strong guy here we have the Oscar now we have the locksmith ṣàdí pé bí tá à ń lọ gangan la dé ń sìn ọlọ́run ti bá wa ṣe bẹ́ẹ̀ ṣe wá rí mi náà tẹ ní ìjánu ẹ̀yin náà ṣàtìrí pé ìjánu yẹn ti ń wúlò ń sìn ṣé náà yín guys ti dùn ń sìn <laughs> gbogbo ọ náà lọ́wọ́ wọlé fún wa guys a ah, ní meeting àwọn méjèèjì please ẹ jẹ́ kó fún two minutes. Um, apology. àti mo máa ń rò títí di ìsìn gan bí mo ṣe wà mí báyìí mo ṣe ń rò. wípé pẹ̀lú irú ability to ní i mean you can open anything anytime any day anywhere ah we yẹ kó ti di big boy now ó dá mi lójú ni o ó dá mi like i'm dead sure wípé òkè o á sọ̀rọ̀ gan-an bó ṣe wáyé gan-an wàá ṣí no shaking kò sí anybody tó máa mú ẹ sí so what is it what's going on. Um, tiwalola um, oní pond in fact sori ibi tí o sọ̀rọ̀ dé èmi gan fúnra mi mo ti rojú bẹ́ẹ̀ lọ sori ẹ̀bùn tí ọlọ́run fún mi ó ní bó ṣe jẹ́ o. kí ló wà ń bẹ kí ló wà ń bẹ tó lè sọ fún mi i ma your baby. tiwalola. wò ó owó kí lọ́bẹ̀ ni pé nǹkan ṣe rí no master lélẹ́yìn this is what we call master instrument owó tó jọ lójú ẹ̀ kò sí ẹni kì náà abẹ́ni lọ́ọ̀kì ẹni tì tó lè lọ́ọ̀kì láyé mi ì tí ì rí bí wọ́n ti lè ṣe kò tí ì sí wọ́n ṣe nígbà tí wọ́n tó bí mi gan kí mo ti kọ kò gbọ́dọ̀ má ṣe àwọn ọdẹ ń dìpẹ́ la kò sí pa à ń ṣe pé àwọn olè máa mọ̀ pé wọ́n lo níwà fi rìsíìtì wàá mọ̀ pé yẹn ni. dáàbì ẹ káàdì sá. kú dáadáa yìí. ẹ kú fàájì sá. ó mà tó jọ mẹ́ta. ẹ dẹ̀ ṣe wọn jọ sá. ẹ á ṣe o. ṣẹ̀rí ẹ má ìkín parọ́ fún yín láti ìgbà tẹ́ ti bá àwọn lọ́ọ̀kì sèfù yẹn in fact kò fún mi ní wàhálà ọkàn mọ́. gbọ́dọ̀. ẹ sà ẹ tiẹ̀ wàá mọ̀ nǹkan tó pọ̀ nì ṣẹ̀rí ẹ má ìkín parọ́ o ló bá gbé sèfù wá pé ẹ sèfù òun pé báwo ló ń ṣe fẹ́ gẹ̀ẹ́tì ẹni tó fẹ́ ọ̀nlọ́ọ̀kì ẹ̀ mo bá ní ọ̀ọ̀ oh, oh, òun ló kéré jù báwo ká nǹkan tẹ ṣe lójú mi lọ́jọ́ yẹn pẹ̀lú irin tẹ lò tẹ fi ṣe wọn ò lójú mi lẹ ṣe ṣe. bẹ́ẹ̀mi ṣe ní òkè o ìgbà owó sápò ẹ má yẹ kí n parọ́ fún yín mo bá ń múrin ìgbà tá a máa bẹ̀rẹ̀ kíni kò í sí o ká má fọ̀rọ̀ gùn irin yẹn kán mọ lẹ́nu ni. ó gbọ́dọ̀ kan irin tó lérò pé mi rò lójú ẹ̀ yẹn irin lásán ló pe o irin lásán kọ ara àwọn súnmẹ̀ntẹ́ mi lò ó dẹ̀ ní bó ṣe máa ṣe ọwọ́ yẹn look at my hand ó ní bó ti máa ṣe ọwọ́ yẹn kó tó lè pé wàá lọ báyìí wàá lọ báyìí ṣọwọ́n kò sẹ́yìn pé kó kà kí bọ́ gírì á kàn then ojí brain mi lò nìyẹn iṣẹ́ tó o kọ́ o dẹ̀ lówó torí pé mo ṣe lójú ẹlẹ́gàn àmọ́ eré orin tá ń ṣe lójú èèyàn bọ̀ tó o bá kọ́ ò lè mọ system ah má ṣe bẹ́ẹ̀ mọ́ o ah lásán kọ́ o má ṣe bẹ́ẹ̀ mọ́ o tó bá mọ̀ kó fẹ́ kọ́ṣẹ́ máa kọ́ ẹ níṣẹ́ adé mọ̀ wàá máa wàá máa jẹun aláì. ẹ wo dádì ẹ má jẹ́ kí n kọ́ irúṣẹ́ yẹn ṣe rí ọmọ ògbúrò lèmi bí mo ṣe wà yìí a máa ń wọlé a máa ń jàgbà a máa ń jáde à ń jàgbà ni so tí má fi lè lọ kọ́ irúṣẹ́ yìí tí mo mọ̀ pẹ̀lú èyí tí mo mọ̀ tẹ́lẹ̀ à ẹ wo ìgboro máa bàjẹ́ jù. anẹ́gẹ́ jẹ́ ìbéèrè kíní kan lọ́wọ́ ẹ̀ ọlọ́run ní sọ ẹ lórúkọ ṣé kíní lọ́ọ̀ tó ní bàbá kan ṣe gbé ẹ̀ tó lọ sí pé wọ́n jí o fẹ́ lọ tíra o. irọ́ o nǹkan tó dá mi lójú ọ̀rẹ́ mi ló ní sèfù yẹn so kò ń ṣe pé bí a fẹ́ jí. wàá mọ nọ́mbà tán fi ṣe tó fi lè ọlọ́kẹ́ mọ̀ ẹni ìwé tó bá ṣàfẹ́ kọ́ ṣe máa bọ̀. ẹ ṣàkó yé mi tẹ́lẹ̀ ni àmọ́ mo ti mọ̀ báyìí èmi wàá tẹ sọ pé bí akin tún gbé sèfù yẹn padà àmọ́ ó ti condemn. ẹ má tẹ wulẹ̀ tó wà gbé wa ìtọ́wò yìnbá ti kúrò lára ẹ má gbé dọ́dọ̀ mi. ẹ ṣe sà wàá tún máa rí bá o mú nǹkan wá fún baba. ẹ wo máa mú wá lọ́jọ́. wàá fẹ́ jíṣẹ́ baba ṣe. ṣe rí tó bá yẹ pé mi ò sí níbi tó ti ń ròyìn yín ní tàbọ̀ ṣe ń ròyìn yín lọ́tún tó ń ròyìn yín ló sí sọ pé ibi tí mi ò sí ń bẹ̀ ni màá doubt yín but ojú mi báyìí ló ṣe bó ṣe wá ń sọ pé àdáde ẹ ṣe gan-an ẹ ṣe kí nìkan at least pẹ̀lú gbogbo ọgbọ́n tọ́lọ́run fún yín ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì lè assist yín náà. gọ́ọ̀mẹ̀ntì àbí. ǹjọ́ o believe pé à ń sáré ní country ó mọ nǹkan táwọn olóyìnbó pé ẹ̀ sick ọlọ́run àsick kọ́lọ́run kan fún wa ní dókítà gan ni ní diagnose kan with all these things ah, èmi wá jẹ́ tàkọ́kọ́ ṣé bá rọmọ kan nínú Maiduguri ní nineteen eighty two àbí títírì ni ó ṣe plane plane yẹn dẹ̀ gbéra láti bí ó land sọ yẹn kí ló gbẹ yẹn brain erotic àbí tó wà ní káṣẹ̀ tó pa àwọn ọmọ tó ń ṣe kíni ó fi ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì yẹn lẹ̀ ìtúwọ̀ bá mọ̀ tó bá kọ́ olùwà fi jẹun. àwọn òṣìṣẹ́ ló lè tún ti mọ ní ẹ̀ látọ̀dọ̀ yìí màá tún gbéṣẹ́ ọwọ́ yín àmọ́ tún gbé láti a ah, irọ́ lẹ́pa èmi tí mo ṣetán láti gbéṣẹ́ dáadé làrúgẹ lélẹ̀ ṣùgbọ́n nínú ilé ni mo wà ẹ wọ́n bọ̀dà mi kódà gan tí bá tún ṣetán ní nàìjíríà màá tún lọ sọ́dọ̀ princess ní dubai ó ti ní ti bá ti mọṣẹ́ yẹn dáadáa tí mo ti kọ́ tí mo ti mọ̀ òun àgbà físà fún mi òun àsanwó tíkẹ́ẹ̀tì mi a tún ṣe shopping fún mi kí n tó kúrò nàìjíríà mo ń lọ dubai straight nìyẹn. níyì ní nàìjíríà náà kó tó sọ pé fẹ́ travel lọ dubai. filẹ filẹ filẹ fọlábí ṣé iṣẹ́ tó di ẹ̀wí so serious lórí ẹ̀ ṣé ìwọ ló yẹ kó o mọṣẹ́ jù ní àbí àwọn ará tó ṣe wà lórí àwa sọ sí ń sọ̀rọ̀ Dubai sórí tó bá mọṣẹ́ yẹn lórí eré wọn á pè é níbi tó Dubai lọ ó béèrè lọ́mígbà tí sèfù kan tán ló lọ́ọ̀kì ní Japan orí ò tí gbọ́ sórí yẹn rí tó lọ èmi náà wá pè é lónìí yes ìtòjẹ́ pé àwọn náà ṣe mi mo tún bá ọ lọ́ọ̀kẹ́ but tí wàá ṣe ni pé mọṣẹ́ yẹn gbogbo ibi iṣẹ́ tó bá mọ̀ wá jẹun lọ́mọ ẹ̀. ókè dáàdi mo ti gbọ́. àwọn bẹ́ẹ̀ ta kò jèrè jẹ́jọ́. ẹ ọpọlọ mi mo fi ṣe kínní ìnà ẹ dẹ̀ ń disturb mi lórí ẹ̀. ṣó mọ tó jọlá ó jọra pé kì í ṣe jean ni mo wà bí trousers tó yẹ pé ẹ̀sùn oní belt máa yọ bẹ́ẹ̀ sì máa fi ẹ̀bà ó yà wèrè mọ́sílẹ̀ tẹ́lẹ̀ ni. ṣé ọlọ́ọ̀kì oh, oh, sẹ́ẹ̀fù ni mo bẹ sọ tí ó ta lọ́dọ̀ tó fi ṣe. ẹ̀ǹgbà yẹn wá ń kọ́ ṣé mi ò lọ pọlọ mi sí ni ṣé òun nìkan mo fi ṣe. wàláì mo regret pé mo ní ẹlábùrú. ẹ èmi kò regret pé jẹ́ gbọ́n mi. o regret pé mo jẹ́ gbọ́n yẹn. mo regret pé jẹ́ gbọ́n mi. afọlábí. ẹ no ẹ má regret ara yín lọ mi ń gbọ́ mi ń gbọ́ ìwọ ló regret pé mo bí òun lé ẹ àbí so o fẹ́ wáyé o fẹ́ lábúrò kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan. ẹ ṣe gan sa ah, um, box tó wà ní workshop tẹ́ni ká fi ṣe practical ó wọ̀n lọ́kẹ̀ lé. dúró dúró ṣe inú bí ẹ sì torí pé ó sì sèfù yẹn inú eh, eh, o ti bẹ̀rẹ̀ sí ní jealous torí pé ìwọ ò rí sí òun dẹ̀ sí sèfù yẹn àbí. kì í ṣe yẹn sa o. kí ni. Eh, ẹni ká ní àwọn tí ìsọ̀rọ̀ ti wà lọ́tọ̀ọ̀tọ̀ kò lo yẹ o kódà kò tiẹ̀ tí ì ṣe rárá ó wá lọ mú master ti ìtọ̀rọ̀ ti yín níbi tẹ́ tọ́jú ẹ̀ sí òun ló fi hàn lọ́ọ̀kì sèfù yẹn. ń Afọlábí. dáàdi nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní pé òun ló máa jẹ́ kí n tètè rí sí ni mo dẹ̀ tún lọ pọlọ mi náà sísà. o wọnú lé lọ mú master tools tèmi ó dẹ̀ sọ fún mi pé wọ́n lo agbárí ságbárí náà gbẹ̀ yẹn àbí ọgbọ́n olè ah, èmi lọ gbọ́ láti wá kinní yẹn pé mò ń lo súnmẹ́ẹ̀tì ó fi di tèmi nìyí mo ní kẹ́yìn náà lọ ọgbọ́n ẹ̀yẹn construct instrument kẹ́ fi máa ṣe tí ó dẹ̀ wọnú ilé lọ so èyí ó ti pẹ́ tó ti máa wọnú ilé mi láti lọ mú nǹkan. ohun tó mí nìyẹn tó bá ti lọ mú nǹkan oníkan ó máa bẹ̀rẹ̀ olè ó bẹ̀rẹ̀ sí ní fẹ́ wọ́ wàá dẹ̀ bẹ̀rẹ̀ olè ní ẹni tó bá dẹ̀ jalè kò ní pẹ́ kò jìnnà síbi tí ọgbà ẹ̀wọ̀n wà o èmi dẹ̀ ní bàbá mi mi ìborúkọ bàbá mi jẹ́ bọ́mọ kan bá láti lóun kó fẹ́ orúkọ mi dẹ̀ invad màá bẹ́gi fún màá ṣépè fún ló ń jẹ́ bẹ́ẹ̀ ó mọ̀ pé tẹ̀yẹ̀ bá mọ iṣẹ́ ẹ̀ ò ní láti lọ pé ò lọ mú nǹkan oníkan ó ẹ jẹ́ sọ fún yín o kálára àtà tí ó ń kọ́ṣẹ́ lọ́dún ló ṣe léyìí ni màá ti ní kó máa lọ ẹ clear láti lo ọgbọ́n yìí náà ṣiṣẹ́ tí ẹ wá instrument yìí kó jẹ́ pé kán mọ̀ pé kò sẹ́ni tó ní wíwẹ̀ èlé kò ṣe pé ibi tèmi lọ fọgbọ́n dé ẹ lọ máa jí instrument mi mo bẹ̀ ni o mo bẹ̀ yín ni o ẹ má jẹ́ kí n tún gbọ́rú ẹ̀ lọ ara yín mọ́ tí n bá gbọ́rú ẹ̀ ìwọ fọlábí àbí kúrò jẹ́ yìí ah wo ìyá ẹ̀ ló máa fara gbà. ṣẹ́ni kò dé dálẹ̀ um, òótọ́ ni nǹkan tí dáàdi sọ like sincerely òótọ́ ni but dáàdi ti kú sẹ́yìn he's dead and gone Awalaku, la kù àwa alive that means our future is still in our own hands o ha so let us make hay while the sun is still shining wọ́n lọ máa boo gbogbo nǹkan yìí o. tiwa lọ́la kí ni pàtó to tó fẹ́ kí n baby nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kó ṣe fún mi ni wípé ṣorí safe safe tí mo tí mo sọ̀rọ̀ fún yẹn I want you to help me open it please mo ṣáà lè bẹ́ẹ̀ tì í àfi tó bá love me more ó dà pé o love me more your acting shady and funny. tiwa lọla mm. anyway sori once tó bá ti wà involve kò sí problem na mo oh. promise ẹ pé màá bẹ ṣe. are you serious? Um... in as much as tí mo fẹ́ I still want us to be extra careful because anything we do here today will either make us or mouse. ṣé òun gangan ni àbí. ṣeré box tó wà lẹ́yìn inú ẹ̀ ní gbogbo documents àwọn properties dáadé wà wá every pin sáàdì wà ní lónú receipt. ọ̀rẹ́ à ní ìdílé yìí ìtò wà ń bẹ̀ gangan ni kò gbé jáde no time. èyí ni kókó what are we gonna do with documents. Yeah, yeah. no no no guys mo ń ro nǹkan kan o kó má yẹ pé code ta need láti ṣí the other box yẹn inú bọ́ọ̀sì ilé ló wà àbí kí lẹ fi. ṣe mọ̀ pé iṣẹ́ tèmi kan bẹ́ẹ̀ kan ṣàbúrò mi iṣẹ́ tìyìn ni ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa yọ wọ́n kó tẹ́ máa yọ túkùn bẹ́ẹ̀ tẹ́fìtì máa tún pẹ̀m papọ̀ ẹ jọ. Sorry. Can I trust you guys? Come on. Why are you talking like this? ìbọn tó múná ní ọkọ múná láti fi protect wa náà ọlọ́mọ anybody yóò mọ̀ pa àṣírí kọ́ báyìí kọ́ fẹ́ já wọlé. Box them Boxtel wọlé ó contain gbogbo valuables asset àti owó tí Pops wá fi sílẹ̀ fún wa. filling, filling, filling. um, bí mo ṣe ń wo safe tí wọ́n lélẹ̀ yìí um, this safe was manufactured in Germany in 1806 by Swasido um, irú safe tó dẹ̀ wà lágbàáyé kò ju mẹ́wàá lọ the first person tí wọ́n kọ́ lo safe yìí ní Africa òní diami followed by Gaddafi and then nínú you know, history the last person tí mo mọ̀ tó lò um, Sani Abacha ló lo safe last mo wà surprise mo ṣe bá save níbí báyìí because Sherry rí save ten way ó combine six different combinations tá bá fi lè get the first three wrong ó máa trigger alarm to the nearest police station tẹ́ bá dẹ́gbẹ̀ àgbègbè tá máa wọ uh, estate ẹ máa rí i pé nínú estate tàwa they are using the same security system tí American ń eh, sure sure sure sure you're right. hey hey hey mister see you're just giving us stories see you're confronted by lakis anime see sefu yi that is why you're here why are you giving us stories man. well anyway um, tabafile gets the second three combination wrong gbogbo wa pátápátá save o. lọ́yà ẹ̀jẹ̀ má bínú mo fẹ́ jẹ́ kẹ́ explain fún mi àwọn àwọn details àwọn kókó tó kẹsọ wípé ó wà involved pẹ̀lú pẹ̀lú safe àbí box tẹ̀ ní dáàdi fílẹ̀ I don't understand. okay ẹ̀yin náà ẹ mọ owó èèyàn tí dáàdi yẹn jẹ́ nílùú yìí ṣẹ́rí save yẹn àwọn nǹkan tó wà important tó wà níbẹ̀ ó dẹ̀ ní ìsọ̀rọ̀ tí dáàdi fi sílẹ̀ gẹ́gẹ́ bí ìsọ̀rọ̀ dáàdi yẹn fi sílẹ̀ wọ́n ní ó ní time tẹ́ pé tẹ́ gbọ́dọ̀ ṣì tẹ́ máa ní access ah. wọ́n tó bá di time yẹn dáàdi sọ wípé èèyàn kan máa wá èmi náà máa wà involve máa wà ń bẹ bí wàá nígbà yẹn ẹni ẹ máa lè sọ tá a máa ṣe fún wa. ok tí èmi àti ẹ̀gbọ́n mi tá a bá fẹ́ ṣe bọ́ọ̀sì yẹn sàn pẹ̀lú gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì àtàwọn owó àtàwọn nǹkan tẹ sọ pé wà nínú safe yẹn báwo la wá ṣe máa ṣe because we've been living on from hand to mouth èmi àti ẹ̀gbọ́n mi for a while ló dé difficult báwo la ṣe máa ṣe because we need to open it. ibẹ̀ yẹn gan ni problem wa. irú wàhálà wo. safe ten way yẹn ó ní code tẹ́ bá dẹ̀ lọ lu run kò sí ó wà risk ó dẹ̀ lè la ẹ̀mí lọ. torí kó máa explode. Uh, uh, uh, excuse me please please uh, can I make use of your iPad. guys <sighs> you guys can do it just just do it. I'm sorry, I have a suggestion. Pẹ̀lú nǹkan tí mo rí bíbá suggest ká even numbers. Let's go from two, four, then we'll leave six and eight. We'll move on to ten. So I get three for the first one. What do you think? Hmm. Ṣé bá ní ká lo even number? Oh, okay. òkè. Ọ̀nà fẹ́ ká combine pẹ̀lú odd. Numbers. Mm -hmm. okay. It's your job, or I just have to. The, mm. what I'm saying, mathematically speaking, well, well, well, let's go for your idea. Um, congratulations. As you unlock the first code, ọ̀pẹ̀ni fọlọ́n kí ló máa ṣẹlẹ̀ next. tiwalọ́lá à ń fẹ́ kó mọ̀ pé ìfẹ́ tí mo ní sí ẹ ni mo yẹn ṣègùn nǹkan tí mo ń ṣe. Thank you. hey, eh, eh, hey, eh, hey, wait, hey, wait, wait, wait, bro. This is wrong. This is This is zero one. We're having zero two here. Who wrong now? Who will cause explosion? I'm tẹ̀sí náà ṣe yìí kò ní fọ́ọ̀nì o. Àṣé ah, mo mọ̀ kọ́ sí mo sọ ni? Ṣé mo sọ fẹ́ zero one no wà mẹ́ zero two ni? Ṣé o fẹ́ ká kú No, I don't trust you guy. Did you know you pay for? To open the fucking set and you play the wrong combination? Then you... I will blow your motherfucking brains out if you make a single mistake. Feel me? Can you feel me? I think you're easy now fucking safe. Right there! Go! I'm gonna fucking safe! Ọ̀ ọ̀ bọ̀bọ̀ yìí ti ń gbọ̀n sí. Ọ̀ bọ̀bọ̀ yìí ti ń wo owó lèmi wá mi fẹ́ kú o. I'm still here. ta o ẹnu lásán ni oṣù tí wàá rí pé ẹnu ṣe ń sìn ẹnu ló ṣe lè tó wà lẹ́yìn ẹnu rẹ ló ṣe àwọn tó dúró yìí o. Benjamin. <laughs> o ti di pẹ́ẹ́nu ṣe. ẹ wẹ̀ ní guys ẹ má jẹ́ kí àwọn àbúlẹ̀tì ọ̀rá àti ọ̀rá kò sí owó ìtura yẹn àti ní nǹkan tá a wá ọwọ́ àti kan ṣé ká pín ìrà because àní táì bó ti yẹn àní táì ọ̀rá àti ọ̀rá ṣé ká wo bá ṣe máa pín bó ṣe máa lọ tó máa pín kálukú sẹ́kù. ah fine fine fine ìyẹn ló kàn ló kàn. actually you see um, má jà pàrọ̀ between you and I, what if what you underestimate and Cause I'm the first time to my neighbor. Kamuga iwa ko kamu ko phone ko blah blah blah. Fuck some of this guy. You know? I was like, ah, Mark, everybody body today. You she said last one about that boy you and all that. You know? And then when I met the other guy too, you know, called the all the way from Ògbómọ̀ṣọ́. ọ̀rẹ́ mi máa ń sọ̀rọ̀ yìí ó dẹ̀ Nkaye break the nineteen billion to cross to joke I was like what's that but I know you know, you know sincerely I'm actually you guys really tried and um, I believe uh, this just the beginning yeah um you say okay um I'll love to realize it yeah sori What tún I náà mo believe pé kan ní ilẹ̀ iná ní kankan àbí kejì tẹ́fẹ́ fi wọ́n ṣe. ah come on everybody you need owó. kí n má bàa yà á dúró kọ èmi àti àbúrò mi a máa pín owó seventeen thirty. seventy thirty. but keep seventy and you guys can actually do something good with your life at thirty percent. hello seventy thirty excuse me I have a contract with you. oh really. owó tó wà lẹ́yìn a máa pín ní orí òjò mi. we're gonna share this money. no fifty fifty ní kankan wà ní chin chin chin chin. kọ́lẹ̀ hello chinchile co sí o safe yẹn easy for like post bí o invite the next time match ma go 70-30. thirty i will blow your fucking brains out. Oh, hello, hello. tá à ṣe kò make sense o kò yé yín a kàn jókòó a make final decision kíní ìwọ àbí bá ẹ jẹ́ ká mọ̀kọ́ tá a fẹ́ fi ṣe it's not easy like someone like me ẹ mọ̀ pé iṣẹ́ mi máa ń travel from one place to another ni now mo níṣẹ́ ní Jos mo ní lẹ́kìtì state and uh, so many other places mi kò lè jókòó sí ibà yẹn náà ẹ jẹ́ ká pín owó yìí a lè máa wo owó ìlójú ká kan máa wọ everyday bá ṣe jókòó síbà kò make sense kankan ẹ jẹ́ ká pin kó ló máa lọ nílò ẹ̀. guys guys relax mo mọ nǹkan tí mò ń sọ èmi tí mò ń sọ pé ká má tí pọ̀ owó tèmi yé mi náà èèyàn kí máa ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn you don't get àwọn èèyàn tá a fagídí gbowó yìí lọ́wọ́ àti ìmọ̀ nǹkan táwọn náà lè ṣe a máa ní láti relax káwọ́ ìgbésẹ̀ wo lọ́ fẹ́ gbé tọ́ba dẹ̀ ti rí pé kí wọ́n strong fine á pín tọ́ba dẹ̀ wà náà pé àwọn ti ready kò káyé náà àwọn àjọpín náà ni. ṣe eh, ẹ̀yin kan sọ pé ẹ ti get point mi. ó ń ṣòwò ẹ̀rọ gan ni p mi o. but time time factor i have a lot of things to do a kàn lè jókòó bí báyìí náà. bó ṣe ní ìdòwò everybody náà ní ìdòwò ah, ah. okay mi ti mo kó yín síbi sí okay èmi ṣáà ni mo kó everybody mi mo kó everybody sínú ilé mi pé okay jẹ́ ká jọ máa roll fine tó wò fi jáde wá ẹ ní sùúrù o torí ìrègùn lèèyàn ṣe máa ń ṣoore náà. ọmọ um, Oscar. àdègbè mo ń gbọ́ ẹja rè. relax ọ̀rọ̀ tó wà lẹ́yìn tí ọ̀gẹ̀dẹ̀ ni kò tó kọ́tà ìjà sí i àwọn ọmọ olówó tó sọ̀rọ̀ nípa yìí bá ti sọ fún wọn pé orí òjòrí la máa pín owó yẹn fine tó máa dey come back to their senses wọn máa wá a dey máa split owó yẹn and then everybody will live happily you don't get o sọ pé you have other places to go fine jẹ́ ká fi owó ilé sọ̀dọ̀ T-boy for now kí everybody pipe low o ti yẹ you have other places to visit you have other jobs to kick and everything but tí o bá ń wá owó lọ tí o bá ti pàdé yìí lọ́nà kí ló máa ṣe. wọ́n padà náà ó máa padà sílé ni relax. thank god èmi ṣáà ni mo pèrò sọ́kọ̀ fún everybody tí gbogbo àfi wọnú mọ́tò yẹ ó kúrò ní pé bóyá pé mo fẹ́ gbowó sá lọ ńsìn tí wọ́n bá wá pa àwọn ti rẹ́dí àjọ máa jókòó àjọ máa pín tó bá dẹ̀ náà àwọn rẹ́dí àárẹ̀ pín tiwa fọ̀nyárìn kò kọ́ anybody. màá ní láti pe àwọn tí fẹ́ bá ṣe nǹkan rẹ̀ náà ní wàhálà. Bọ́lájí wá sọ̀rọ̀ báyìí náà wọ́n sọ̀rọ̀ báyìí mo ṣáà lè mọ̀ wípé àwọn boys ẹ pé ọ̀dàlẹ̀ ni wọ́n àbí greedy ass ni wọ́n mo wá pè ẹ́ máa ní pé kò ṣerú nǹkan báyìí no na ah, ò ní bínú ni i'm not gonna do that purposely. but tiwa lọla ìwọ náà wo bó ṣe ń sọ̀rọ̀ wọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ náà sọ fún mi john torí tọ́lọ́hún ah, ah, kíkí ni nǹkan tá à ń dùn ordinary save lásán ló ti di pé ẹ̀sán yóò bọ́ síra wa. ok aṣáà ti break save yẹn nísìnyí wọ́n dẹ̀ ti gbé lọ kí ló wá kó tá a fẹ́ ṣe báyìí náà sọ fún mi kí ló tún kù tá fẹ́ ṣe wo ẹ̀mí ara mi òun lè mí dúró mo fi ọ̀nà bá tọ́ra ẹ̀ mo fi bẹ̀ wọ́n ti gbé sèvì yẹn lọ já ọ̀rá fi wọ́n lè jẹ́jẹ́ kọ́ ni ọ̀rá máa bá tiwọn lọ àbí. excuse me ká fi kí ni sílẹ̀ property daddy mi ọ̀ọ́ má jẹ́ kí gbogbo nǹkan change o o mọ̀ pé mi ni mò ń bẹ̀ sí pé kó má bínú nítorí àwọn idiot yẹn. ẹ má jẹ́ kó jẹ́ pé ìwọ ló máa bẹ̀ mí sìn. sí Manuela hmm? sori um, tí o bá kí n ṣe sórí ìfẹ́ tí mo ní sí ẹ èmi náà ni máa sọ gbóná kan tí mo ń sọ yìí ó wọ́n ṣàtìgbésẹ̀ ìwé lọ rẹ̀ ni kí la yín nìsàfẹ́ lọ fi bá wọn kí n la kọrin kọrin kan gbá alákùnrin yàrá yàrá yàrá yàrá máa ṣe try nuisance ọ̀dẹ̀ ni ẹ mo rò pé ọ̀tọ́ rí ẹ pé ni ẹ ni mo rò pé nǹkan tó ń la àkàyè tọpọlọ ẹ pé ni ẹ ni mi ò mọ̀ pé ní dènà òpònú ayérada ni ẹ ni afọkùn gbé mu oh <laughs> look at you òun fi kú làbí ẹjọ́ ẹ̀kọ́ ìgbà tí mo ti gbà kábúrò mi ni boyfriend bí wọ̀ ẹ́ ìwà àrìndẹ̀ yes. Oh kárí gbé property náà bá ẹni ṣé wọn lè kọ́ bro bro. please please ọmọ tálíkà ọ̀ṣì òkú òmò yàrá gan ẹjọ́ ẹ̀kọ́ náà àjẹpẹ́ ẹ̀ lówó lẹ́yìn rí òmò ọkọ tó wọ́ ọ̀tẹ̀yàn láti property You're lose ẹ̀. mo ti gba tẹ́ máa tẹ̀lé break safe why ìtàn invite me. listen my dear with or without you i'm a break safe here just get the hell out of here and listen to me go <laughs> ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ ẹ̀kọ́ fault mi ni now yes no fault mi ni. but it's not his fault now o oh, lè blame ẹ now gbogbo wa kò sí anybody tó mọ̀ kò sẹ́ni tó mọ̀ pé àwọn guys yẹn rí bẹ́ẹ̀ yẹn. wọ́n tí mo sọ náà nìyẹn kò ń ṣe fault ẹ. yes now. kò lè ṣe tiẹ̀ tèmi ni àbí. no it's not your fault. ṣé bẹ́ẹ̀ mi ni mo gọ̀ mo jẹ́ kó o ní bọ́fẹ̀ bẹ́ẹ̀ bí ẹlẹ́ àbí yes nǹkan tó mi nìyẹn àbí kárí lè wọ́n ṣọ̀dẹ̀ ni kárí wọ ògò tó ṣe dìdìrín ni wọ́n máa nà bọ́ sí girlfriend ẹ lójú ẹ̀ tó dẹ̀ kí ṣe bí gbogbo ara ọjọ́ wà ń bẹ̀ tí wọ́n fi nàbọ̀ kí ni kí ni kan tí wọ́n náà ṣe. abegi o yourself hello babe i want this idiot out of this house now now. Bro! Bro! safety mo sọ fún ẹ báyìí. ẹ eh, kí ló ṣẹlẹ̀ sí i. I àríṣe o bọ́n mo rò bọ́kọ̀ ẹ̀ ti ṣí kúrò ní bọ́ọ̀sì yẹn ni. báwo lè ṣe máa sọ̀rọ̀ bẹ́yìn báwo lè ṣe máa ní property dáadé mi máa ṣí kúrò lọ́kàn mi kó lè ṣí kúrò náà kàtẹ́ ní pé òkè pé owó kan wà níbi kan tàbí treasure kan mi. àhọ̀rẹ́ ah, mi ò ti lówó gan mí sí mi lára náà. ibi tí problem wà gbọgbọgbọgbọgbọ ló ṣe dé yẹn a rí box yẹn ṣe yes àmọ́ àti box àtọwọ́ in fact look me i look you lájọ wa àárí. Eh, kí la máa ṣe báyìí. Ah, ah, aláwọ̀ boys ta ló gbé tèmi àtẹ̀gbọ́n mi ta gbé pé òkè o ó yá wá help wa o jẹ́ lọ gbé bọ́ọ̀sì ta lọ. ó bad gone. like to the point of gone ìkànnì wọn tún yọ̀bọ̀n jáde wípé òun máa pa wá sẹ́ẹ̀ ah, babe má sùn your life is at risk you need to act fast. baby jay. torí ẹ̀ náà ṣe tí wàá bá a bí i ó ti dáa sórí wọ́n ní ẹni táyà bá ti bàjẹ́ ó máa wẹ́nu kura ni wọ́n ní ẹ ó ti yá wìrì dúró sọ́sọ́ ní bíbí wàhálà bíi wàhálà bíi ìdààmú ni kò máa kó bá yàwó mi lé. ó gbé kí ni wá wàhálà ìdààmú ògbé kan gidi wá nígbẹ ọ̀rẹ́ mi o dáadé bẹ́ẹ̀ travel to America o bẹ́ẹ̀ gbẹ́sì ẹ lọ visa àti mo ṣe fún ẹ o gbé wá rí lákọ̀ọ́kọ́ òun ló wá ẹ kó ẹ ẹ kó ọlọ́pàá kó bá mo ní mi ì já lọ fọ́ọ̀mù gang ẹ lọ já ẹ wá já tán ẹ wá ara káàkiri ẹ múra yín káàkiri kí ni pọ́blẹ́mù ẹ. mi ní sùúrù náà at least she's my friend ọ̀rẹ́ mi ni. ṣí wíwá tí máa ń sọ̀rọ̀ tó bá tún dá sí tí máa ń mú ẹ. irọ́ mi o. òbí ah, báyìí wọlé dáadáa o sọ̀rọ̀ láti dáadáa jẹ́ kó jẹ́ ọjọ́ ìgbẹ̀yìn tó bá tún wo bíbáyìí. ìwọ náà dìde ah my alábòsí náà dìde bóyá kúnlẹ̀ dìde bẹ́ẹ̀. Oh my God, girl you making me mad. Girl, the way you pull it down, uh, make me want to go mad. Uh, oh my God, uh, girl, the way you grind, uh, anytime I see you, I'm blind. Uh, the way you handle that, ooh, cool. Let go. Let go. I'm dangerous. the way you do that, you are dangerous. Anytime I see you move it, girl, you are dangerous. Let go. But you you are dangerous. to me, girl. The way you handle that. lẹ ṣe máa máa drive bá inú street lẹ wà náà ah inú driving báyìí ò dáná àwọn méjì kékeré máa ah Oscar. kí ló dé tó wọnú lémi tó gbé owó ó wọnú lémi tó gbé owó tó tó tó báyọ̀ kémi kí n fọwọ́ ṣeré o mi ò fọwọ́ ṣeré o bí ẹ ti mọ́ ni. jerry ibẹ ṣe explain Eh, mm. westernation yìí. ok tó wáyé pé mi mú ah bọ́bọ́ ìmà kọ́. ẹyẹ bọ́bọ́ ìmà kọ́ mi where's the money. kó o wọlé kó o bọ́ta tẹ̀sán ẹ̀ kọ́ mi ọmọ ta òkè tó pílọ̀mù wà nínú kọ́ta. kúlẹ̀ fún àwọn tó ń jojú mi where's the money where's the money kill this guy kill this guy mr killer kill am mr killer kill am. ìwọ ìwọ ti gbàgbé mi pé tí erin bá dán ìwọ ẹ máa lọ tí ẹ̀fọn bá fọ́kìn tíráyẹ̀ ìwọ ẹ máa tù safe tí ó kàn tẹ́lẹ̀ owó tó wà ní kí àwọn aláàlá yìí wá ìwọ gbé yẹn ó gbé sálọ. see boy Oscar let me show this motherfucker in the leg. no. let me show this. no no no the killing ti sá ti bá wọn criminal wọn kọ́kọ́ treat ẹ̀ lẹ́sẹ̀ the first person. no I said no no no no give this killer. him, Mr. killer killer Mr. killer killer will you shut up come on. I can shut up. àtàwọn àmì báyìí àti gbogbo èèyàn wọnú lé tí bọ̀ pátápátá ìwọ nìkan ló lè wọnú lé yẹn without key. o ah, ṣílẹ̀kùn o bá a ní sitting room so nobody else would do that. now tell me how did you take the money one ibo ló gbé owó yẹn sí two dáná yàgé tó fi nà sìgá No, let me kill this guy. No! Hey, turn it up! Let me kill this motherfucker! Oh my God. Ọmọ nǹkan tí mo sọ ọgbọ́n yóò lè gbọ́ wáyé. Mr. Killer Killer. Ah, Mr. Killer Killer! To my door! Let me get out! Sir, I don't come down when it comes to money. Mr. Killer Killer! Calm the fuck down. Calm down. I don't calm down. I said I don't come down when it comes to money. Calm down! Okay. Don't be my love. I'm trying, no, ma. But it's possible, we are, we are calling only. We're like, position. Really? This kind of thing has never happened before. Bolu fi phone si. Bolu lọ. Okay, okay, okay, okay. T-boy, Oscar, this is what we do right now. Okay. I'm a good number to Walola. Oh my God. Tiwalola. This motherfucker loves Tiwalade and there's nothing nobody can do for love. I can't go. I can't go long phone is ringing mo ti plan bí a ṣe fẹ́ fuck that shit. hello. hello Chiwalola. Hello, ló this is Django speaking. Django. <laughs> it is my pleasure to tell you we pay Ani, Bọ́lájí ní custody wa right now mo mọ̀ safe tí Bọ́lájí wá gbé ọ̀dọ̀ yín ló ọ̀dájú ni mí o èmi Jango omi ọ̀dájú ni mo mu ọ̀dájú ló bí mi ìtọ̀ ọ̀dájú ni mo tọ̀ ìtọ̀ ọ̀dájú ni mo yà ọmọkọ́mọ tó bá gbéná wojú òun wà ní àpòlò tí ẹ bá return safe for the next twenty four fucking hours. with the money safe with the money. with the money and everything inside is safe. we are gonna waste the life of this. Motherfucker. Oh, oh okay, okay. Okay, mo ti All right. Ó mọ̀ kí mi ò kí n sọ̀rọ̀. Kí n Django ló pé ó Pola pé Bọ́lájí wà lọ́dọ̀ àwọn. Kí ló ṣe bẹ́ẹ̀? Ó tún gbé safe tá gbé kúrò lọ́dọ̀ àwọn wa àwọn máa pa Do you understand what is going on? Àwọn àti sẹ́ẹ̀dì ilé ìsìn wọn sí. Òkú ẹ̀gbọ́n tá a sẹ́ẹ̀dì wọn á pa serious. Kò yí ẹ̀. Ìyá jẹ́ kán rójú ẹ̀ mẹ́. Ṣẹ̀rí guys guys ẹ̀ kò lè tè lọ́rọ̀ tí mo sọ fún yín látẹ̀kọ́. Gbogbo nǹkan tẹ̀ ń yá yìí ò lè wọ́ọ̀kù náà. Let's just keep this guy fẹ́ rí kọ́lé mọ̀ pa serious ọ̀rọ̀ wo là ń sọ yín náà. kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà ṣé òkú tó bá pa àlè rówó kọ̀ọ̀kan gbà ni wetin dey do you now. nice one t-boy hmm? with this they <laughs> have everything to lose but tí a bá pa then we don't have anything to stake. mo mọ̀ ọ̀rẹ́ tí mo ní o ẹ lè send the picture yìí kò kó má move ẹ̀ rárá ṣé àmọ̀ ṣá ṣé àmọ̀ ká lè send picture yìí kó má move ẹ̀. tí a bá pa àní rí ṣíṣí but tí a bá ti send our pictures nsìn i'm very sure the next one hour wọ́n máa gbé safe oh my god ọ̀rẹ́ mo mọ nǹkan tí mo sọ o ṣe rí mo ti gbé máa tọkọ ojú títí tó àwọn tí yóò gbé bẹ́ẹ̀ rí lóúnjẹ lójú àwọn tó gbàrún làwọn ẹ lọ bí wọn o àwọn èèyàn tó pẹ́ mẹ́ẹ̀kan fẹ́ máa wálé mo mọ nǹkan tójú mi ti rí kó tó pé mo pè é fún iṣẹ́ yìí let's keep this guy ọ̀rọ̀ wo lélẹ̀ yìí o. tó ti rí àwọn pictures yìí ti wọn by now ó ti deliver the next one hour i'm very very sure wọn máa gbé safe àwọn wọn bíbá. ẹlẹ́dàá mi lè forgive bọ̀bọ̀ yìí fún tó bá kú ẹlẹ́dàá mi lè forgive ẹ̀. èmi kí ni nǹkan tá máa ṣe báyìí. look at what they are doing so please do something now Oh lè ṣe kọ́. oh god see, see something do something move talk ọmọ apá o. Ah. but nǹkan tó fọ́nù ni pé àgbọ̀wọ̀. tó ní àgbọ̀wọ̀. lọ síbẹ̀ yẹn àrùn gbé náà. àrùn gbé ṣáà tí wàá fi tiwa kó bọ́ ọmọ lẹ́nu báyìí ẹ̀ bro. ó ti yé mi àwọn guys ń try láti play wa ni o. Hmm. I see. maybe Oh yeah, bóyá kan involve ọlọ́pàá pa náà àbí kí nìkan tá fẹ́ ṣe. ẹni à ń wá lọ ọ̀nà láǹkó mo ti ń pe nọ́mbà ẹ̀ látàárọ̀ bọ́lá ti ń bù. bọ́ ṣe ń bi ni nìyẹn o ṣé bí irun tí mo fi lánàá yẹn in fact mi ì rí wẹ́ẹ̀rì láyé mi ẹni tí mo tẹ̀ bá nẹ́jọ́ òun ni Ṣadé torí òun ló má bìlì pé àfohùn o àfohùn o àfohùn lé ọ̀tẹ̀ yìí mo jọ yín lójú ni. ẹ tiẹ̀ dúró náà sórí ọdẹ ń sì ń gbọ̀n bí bèbí kí n so yìí Ṣadé ló bá lọ́rọ̀ Ṣadé ló bá lọ́rọ̀ kí ló fẹ́ sọ fún mi gan. Ah. ẹdun wo náà yóò máa ṣe bẹ́ẹ̀ yẹn báwo ni ọmọ lówó dé ah, ah, ẹ rọra jẹ́ kí n kó dání àti lójú kò ní ojú ẹ má máa ṣe bẹ́ẹ̀ yẹn mọ́. dọ́là ni kò ń ṣe náírà o. ẹni sùúrù ẹni sọ ẹ lọ sẹ́yìn ẹ ẹ ọmọ kan ẹ ibo ló ti wá dúró owó yìí ṣó ti ń jalè ní. ẹ jẹ bá mi kówó mi ná ẹ jẹ bá mi kó ná ẹ bá mi kó ná ẹ fi o lè ní ẹ o. ẹ má wo èmi á pín fún wọn má pín. ibo lẹ́yìn ti rówó. Ah, bó ṣe bí ni nìyẹn o. ah gist wa ṣebí ìgbà tí mo dé sílẹ̀ ní yà ah, ibo ló rìn rìn lọ irun tí mo rí lánàá ẹ ṣàmọ Oscar now. tó ga ẹ eh, eh, eh, ga ṣé kìí ṣe bọ̀bọ̀ tó sin gbọ̀lẹ̀ yìí. ẹ ìbọ̀lẹ̀ báyìí o ẹ ti gbà tán. bẹ́ẹ̀ ni ọlọ́bìnrin ajídé bẹ́ẹ̀ ni ilé ti lówó. ṣàdédé ló kọ̀ pé mi lánàá ibo ló wà mo ní mo wà ń lè wá bá mi. Ah, tẹ́ bá rí bó ṣe ná dọ́là lánàá báyìí. ajé o mo rò pé àwọn ọ̀rẹ́ mi o àwọn ọ̀rẹ́ mi o. ẹ jọ nítorí ọlọ́run ń bẹ nítorí ọlọ́run ọba ṣórí ìwọ nìkan ló máa ń dà lọ jẹ ayé gbogbo àwọn kúgbó ayé tó máa ń jẹ yẹn tó bá tiẹ̀ ń lọ ń tí ẹ̀ fi mí ṣàǹbà dání kúkú mọ̀ ṣó mọ̀ pé mi ni èmi àti ẹ̀ á close gan no èmi àti ẹ̀ lá close ọ̀rẹ́ lèmi àti ẹ̀ wò. ṣàrà mú mi dání. ọ̀rẹ́ mi ni ẹ̀ kò tẹ̀lé ní àǹbà tí mo tó. bọ́dá mi ẹ wá ìwà ìwà ìwà padà báwo lè ṣe ṣe báyìí náà báwo lè ṣe ṣe báyìí tó ẹ fẹ́ máa lọ́sìn láì fún wa ló wà ní. Ṣadé mo ti ṣàlàyé fún yín nínú ilé mo ti sọ fún yín pé kò sí owó kankan lọ́wọ́ mi for now I, I, I'm dead broke mo ń ṣèyàn bẹ́ẹ̀ náà. bọ́dá mi did you just say you're broke? ṣé nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi sí i pé ẹ broke àbí? ah ok ṣe rò pé àmọ́ bó ṣe ń lọ gbòòrò àbí bá a bá tiẹ̀ mọ bó ṣe ń lọ ń gbòòrò àwọn èèyàn ń já wa sí. ẹ wò tẹ bá mọ̀ pé nípa bùrì lówó ẹ ṣàfẹ́ mi lówó. mi ò ṣẹ̀ṣẹ̀ máa gbé yín jáde náà mi ò ṣẹ̀ṣẹ̀ máa ṣayé fún yín mi ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa fún yín lówó tí mo bá ní mo máa fún yín àìmọye ìgbà tí mo ti gbé yín lọ sí shoprite ní agric tí mo ti gbé yín lọ sí shopping tá ti lọ ṣẹ́yà tá ti ṣayé tá ti mi ò lówó lè nìní máa lówó lọ́la now the next few days just give me some days i will i will make it up má wọrí my sister now come on. dami shoprite wà lágric ṣé shoprite ti yín lọ́kọ́ ságric àbí kò sí wàhálà ṣé rí tá a bá rí wọ́n sọ fún wa o ṣé gbọ́ yẹn ẹ wo ṣe rí ọ̀rẹ́ yín bó ṣe ń ṣayé pẹ̀lú àwọn girls gbogbo àwọn ọ̀rẹ́ wa tó ń gbé kiri tó ń náwó fún wọn kákàkiri tó ń ba owó nu jẹ́ fún wọn gbogbo ẹ̀ la gbọ́ o ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn. ṣadé kò ṣe pé wọ́n sọ fún wa nìkan àfojú ara wa báyà fi rí. ọ̀rọ̀ tó ń sọ òye mi tí tabata ká máa tọ̀ tí a bá tọ̀ ó lè dẹnu nídìí ọ̀rẹ́ mi wo ni òun sọ kò yé mi the only ọ̀rẹ́ nìkan tó máa náwó extravagantly Káyọ̀dé Adébáyọ̀ ni kò dẹ̀ sí Nàìjíríà sí ó wà ní Port Novo àbí so kò sí ara ọ̀rẹ́ mi ò lọ sọ. ta ló ń bá yín sọ̀rọ̀ káyọ̀dé adébáyọ̀ oscar oscar là ń sọ pa ẹ̀ káyọ̀dé adébáyọ̀ wo oscar bọ̀bọ̀ tẹ́ máa jọ ń wálé tó ga báyìí. <laughs> you guys are definitely mistaken the same oscar ọ̀rẹ́ mi. ẹ bẹ́ẹ̀ ni oscar ni ṣẹ́rù pé àmọ́ bó ṣe ń lọ ni. yes tó ga báyìí tó ga. bọ́bọ́bọ́bọ́ no no no no <laughs> ẹ tú mi sílẹ̀ mẹ́ mi ò understand anything tí ẹ sọ. Oscar wo lẹ́ sọ pé ó náwó Oscar ò lówó kankan lọ́wọ́ come on. ok ẹ believe ẹ bi ṣe fẹ́ kí n prove ẹ fún yín. ẹ fún mi prove just one proof. Ah, ok no problem o lele yìí o èyí ta náà kú bẹ́ẹ̀ lele yìí o bọ̀dá mi ẹ má mú fún ọ má mú fún ọ ẹ owó wọlé fẹ́ gbà ẹ fún wa lówó ẹ tó fẹ́ gbà ètò wà lọ́wọ́ wa kò possible. ẹ wò yẹn sukọ o ó sọ fún ọ̀rẹ́ wa wípé òun máa gbé wa já. bọ̀dá mi ṣe ti fẹ́ gbọ́ ó tún wá promise ọ̀rẹ́ wa ó ní next outing táwọn máa jáde lọ báyìí suit lakaracas ló máa mú lọ suit lakaracas ẹ ti gbọ́ rí ìgbádùn bẹ́ẹ̀ pin mi rìn mi ò rí hòtẹ́ẹ̀lì tó bá ní ayé yìí kí ni ẹ ẹ tí mi kankan o ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn tẹ́ bá sọ pé ẹni máa náwó fún àwa tiyín àwọn tó máa náwó fún àwa ń ta aláìṣẹ̀ láti waste dànù yìí ọmọ ọlọ́mọ tí ò mẹ́ni ti nípa ọ̀rọ̀ owó. ayé àgbà boy, you are a betrayer. What is the meaning of all this? Betrayer there? I said it! That a door cannot be closed without a guilty. How do you? Ọ̀dàlẹ̀ ni ẹ́. Tí mo lé òbá pa ni, tọ́jú ò lè You stole the money, you have the money, you take the money. Ah, Dẹ́kun, listen, listen ní ìṣòro ilé tó ń dánwò iná. shut the fuck up. ẹni tá a gbé ojú okùn lé ojú ẹni àgbà a ní kò fẹ́ wa lójú ó fi gbogbo ẹnu fi ṣàtà kọ́sùmù kì í lójú náà a ní kò kí wa lẹ́yìn mo dẹ̀ ṣe ó fi gbogbo ọwọ́ fi ṣẹ́kùn. náà O ṣẹ́kùn lọ́wọ́ mi mẹ́. ọ̀gá òyìnbó ni ẹ O fi dúdú ṣẹ wa but motherfucker ẹ ó gbọ́dọ̀ ló fi ṣẹ́kùn. no yes i trust you you are a snitch you are a betrayer ọ̀tàlẹ́yẹ you are a motherfucking idiot. You have the audacity to come here and steal the safe with the money! Take away that you said that! Don't want to search it up! What's the matter? I stole the money! Ọgbọ́n ẹ̀ lórí ẹ̀ wá. Fẹ́mi ẹ̀mí. Tíbo ẹ̀mí. Tíbo ẹ̀kọ́. Tíbo ẹ̀kàn. Kàn! Oscar, ain't nobody fuck with Django and get the fuck away with it! Nobody! Not even you, Oscar! Now check this out! eating control. Now, where is the money? Where's the money? Where the fuck is my money? Where is the money? Give me my money! Give me my money! Stop! nǹkan tó wà lẹ́yìn kan fọ́ọ̀kì kan ò lè jẹ́ tán spoon la máa lè lò please ọ̀rẹ́ wa mo fi ọlọ́run ọba bẹ̀ wú tèmi ní kóró wàhálà mi ní kóró owó tó bá kù kọ̀ kú fèmí ìṣọ́ kí wá òkè please I beg you in the name of God. no no no let me kill this guy ti. ọmọ tó bá pa bọ́ ìkòlè wọ́ọ̀kì kan nǹkan tó ṣẹlẹ̀ yìí. mi ò ní dẹ́ni mo ni mo èmi ni mo need I'm gonna drop this guy dead right now. mo mọ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ẹ̀dì díẹ̀ síkù lọ bọ̀ bọ́ọ̀yì. I'm losing my temper right now I don't need the money I wanna kill this guy right now. Now, now. Brother! Relax, relax, relax. Sorry, sorry, sorry. Yes. Àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ kírímìnà yìí. Onígbà ọ̀ onígbà ọ̀. Now. Yes. Ẹ jọ this is DJ Sexy DJ. Èmi èmi ni mo ṣe rìmíìsì ẹ má dàbí dúró bóyá ẹ mọ̀ mí. Ọ̀gá ọ̀pá ayé yóò ní bàjẹ́ o. Bọ́ọ̀ DJ o. Kírímìnà burúkú ni. Tẹ́ bá ń gbọ́ ọ̀ráìsàn nọmba one irọ́ ló pa. DJ gẹ̀. I, I did not have eh? one. Keep quiet. I did not have Shut up! I did not want it. I did not want it. Ẹ wo, èyí tọ́lú yìí so èyí tiẹ̀, ìlú to wà ló ti máa ń jalè. Èmi ni mo ṣe rí. Ọmọ ògbó kínní kan ni ògbó ògbó kínní kan ni, ó let me go, wọn. Arrest them sir, down, go down. Hello, hello, hello. Move Move on. on. àbúrò mi. ládùúgbò ikọ̀ náà nílùú tó nọmba tó níjó iye eh? ẹ́ iṣẹ́ òun làwọn ọlọ́dẹ àdúgbò yìí ṣe tó fi máa dump èèyàn sí bíbá ẹ̀ tí wọ́n ọ̀dẹ̀ náà tó máa. Ah. Ah. bùrọ̀ mi bùrọ̀ mi ò lè sọ fún mi o dáàdi bá wa sọ wọ́n bá wa sọ lọ́pọ̀ àwọn ọ̀rọ̀ fi kí ni àgbọ̀dọ̀ fi ṣe kọ́ mi ẹ̀ wò bí wọ́n bá yà yín dé bùrọ̀ mi ẹ̀ wò bí wọ́n bá yà yín dé bùrọ̀ mi bùrọ̀ mi bùrọ̀ mi. <laughs> <laughs> bọ́dà mi. bá mi ṣùgbọ́n àwọn oògùn yẹn kọ́bẹ̀ láti ẹ̀yìn ṣùgbọ́n ọgbà àwọn fóònù yẹn ṣùgbọ́n ẹ̀jẹ̀ ṣe ti roof tẹ̀ ṣe. má wọ ẹgbẹ́ ṣe ṣe abẹ́ trust mi ni. ẹ ẹ ẹ bọ engineer engineer ẹyin náà ti fọ́n bò ti fọ́n bò ti fọ́n bò. ẹ bọ mo sọ fún yín last time pé a máa ní di aluminium mẹ́ta lẹ́yìn yẹn. ẹ yẹ yẹ yẹ orí ẹ sọ màá ní kọ́kọ́ kọ́kọ́ wá fún ẹgbọ́n ó ṣe lọ ó ṣe lọ ọ̀rọ̀ ara ẹ̀ ń last mi lọ́wọ́ guys seriously to me wọ́n fọ́ mi. ó mọ guys tí mò ń àwọn guys tá à ń sọ̀rọ̀ ẹ̀ lólé lẹ́kọ̀ọ́ yẹn ni ọ̀rọ̀ wọn máa ń fọ́ni because mo kàn wonder pé kí ló lè sún àwọn guys yẹn wọ́n kàn lọ́wọ́ fẹ́ wọ́n fẹ́ dẹ̀mí ara wọn dégbòdo unnecessarily. ọ̀rẹ́ ìwọ ló sọ̀rọ̀ báyìí wíwo mọ̀ pé n tó mi ò tó máa fi gangan fà á kó tó máa ń gbẹ̀yìn sírú ẹni bẹ́ẹ̀ nìyẹn. ọ̀rẹ́ you're right tó tọ́ ni ná irú wọn báyẹn máa ń tẹ́ last ni kò yẹ because mo kàn wonder pé èló gan ló ti rí èló èló ló ti make wọ́n kàn ń ṣe la èló ni change change ló wà ṣebí wọ̀ rèé náà èló ló wà lọ́wọ́ wọn tó kàn fẹ́ wọ́n kàn ń ṣe làwù làwù làwù làwù wọ́n kàn fẹ́ destroy ara wọn. ṣé mi ẹ sọ. bébí mi ò mọ ẹni tó ń sọ o. tiwa lọlá ọ̀rẹ́ ẹ. ó ó ó ok ah. kí ló ṣẹlẹ̀. ẹ ẹ ẹ ọ̀rẹ́ má sọ fún mi pé ìyá yìí mọ àwọn guys ẹ. wọn kì mí sórí tiwa lọlá yẹn ọ̀rẹ́ tímọ́tímọ́ ni lórí kéèsì ni mo ti yà àwọn méjèèjì. ó bẹ́tà ó bẹ́tà tó tẹ because tó o bá yà wọn bóyá òun kò wà nínú wọn báyìí because i'm very sure kóńgò máa fọ́ victim of that thing. tó farabalẹ̀ nǹkan kan wà tí ó yẹ dẹ́kindẹ́ kó yẹ ẹ lẹ́nu ṣọlẹ́ mọ́tà tó wà ń lẹ̀ ẹ̀mí tó ti lọ sí kò lóhùn kà jẹ́ ju ẹ̀hàn kan fún ẹ ṣọlẹ́ ti club ta lọ rr. yes yes tó wà lẹ́gbẹ̀ẹ́ unilag. àwọn boys tó wà lẹ́yìn wa tí wọ́n ń da owó. mo rántí bàbá pupa tó jókòó sẹ́gbẹ̀ẹ́. ìyẹn kọ ẹgbẹ́ bíi tó ń da owó àwọn bọ́ìsì yẹn gangan gangan ni Tiwalọ́lá ọ̀rẹ́ ẹ̀ lọ gbé e ebi kọ́ lọ bá wọn jábọ́ tí wọ́n pè mí fún mi kí wọ́n lọ bá já dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ pé o gbọ́ràn sí mi lẹ́nu tí kò bá ṣe pé o gbọ́ràn sí mi lẹ́nu ni ìwọ fún ara ẹ̀mí àti lọ sí. ẹlẹ́dàá mo dúpẹ́ o mo dúpẹ́ tèmi o. ilé ah! adé máa kó àwọn tó kú ẹ lọ́gbọ́n nígboro tọkọ máa bá wọn sọ̀rọ̀ tí wọ́n ní gbọ́. o ṣe gan-an o ṣe fún pé o dúró tì mí. I'm so grateful. ọ̀rẹ́ sori kàṣẹ dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ọpẹ́ ni ká fọ́ lọ́wọ́ because tó o bá tètè ya àwọn àtàwọn guys yẹn olùmọ̀bọ̀ mo mọ̀ ohun ti pẹ́ ọmọ dáadáa lòun mo mọ̀ dáadáa gan. tí o mọ ìyàwó mi tó mi ni ó fẹ́ràn ó pọ̀ jù. Uh-uh, ah! wẹ ọpẹlẹ fọlọ ń pè é gbọ́n sí mi lẹ́nu ọmọ agbọ́n sí wọn náà lẹ́nu. ọ̀rẹ́ ṣùgbọ́n pé mi ṣe màá sáré yá àbí kan. tó bẹ́sẹ̀ àbúyá kí mi ká ètè máa lọ àbí kí ló fi o. wọ́n ti bá kọ́dọ̀ ìsìn máa bá ń fíìsì àwọn wíńdòsì yẹn wọ́n ti pọ́n ti parí rúfin. mo máa wọ̀ ọ́ má kánjú náà jẹ́ kó farabalẹ̀ ṣiṣẹ́ yìí. ṣé ìyàwó